إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون ولو أبا وكذا فون أنا محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run ọba tí ó tún fún wa ní ọ̀fẹ́ láti mọ kójọ láti tẹ̀síwájú nínú àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa eléyìí tí a ń kà fúnra wa látinú fil ilé tí a fáwa al'imam al-muhaddis abdulghani al-maqdisi alayhi rahmatullah ilé tí wọ́n kójọ láti inú sahihain inú tírà àfáwa bukhari àti àfáwa muslim kí ọlọ́run kí ó bá kẹ́ gbogbo wọn a ń kà fún wa adé hadithi <clears throat> أم قيس بنت محصن الأسدية حديث ناني عنك لو أنها أتت بابن لها صغير لم يأكل الطعام إلى رسول الله صلى الله عليه وسلم فأجلسه رسول الله صلى الله عليه وسلم في حجره وإن شئت قل في حجره وإن شئت قل fi hajirihi mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó correct ó lè jẹ́ hujiri ó lè jẹ́ hajiri ó sì lè jẹ́ hijiri àṣàlàyé fún wa níjòkó tó kọjá wípé àwọn kelimat tó ní àwọn ìkhtilafatul awjuhi fi tashkil fatiha kẹsìrọ̀ àti dómù tí a bá fẹ́ nímọ̀ nípa àwọn kelimat yìí nínú àwọn ahadith anabi sallallahu alaihi wa sallam kí a lọ ka tírà alhadiyu sari tó jẹ́ mọ̀kọ́dímà fatul bari gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí a bá ń bẹ̀ pátápátá gbogbo àwọn audio kelimat tí gbólóhùn lè fi wá anábì sallallahu alaihi wa sallam nígbà àdìsá muslim ó ní dakhalat imra'atun annar obìnrin kan ó wọ̀ náà lèmọ́dá ní ajílì kìtọ́n habasatku torí musu olóńgì nìkan tí ó kejì musu yẹn ó kejì ẹ̀ anáni wá parí hadith yẹn wípé wà látàdá àhú yára ápìl ardi takulu khashash ibnu hajar al-Asqalani Oni ní mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó lè jẹ́ khashash ó lè jẹ́ khashashul ard ó lè jẹ́ khishashul ard ó sì lè jẹ́ khushashul ard so gbogbo àwọn kẹlímẹ́tì yìí ta bá ní mọ̀mọ́rásà pẹ̀lú kíka síra hadiyu sari tó jẹ́ mukọ́dímọ̀ fásitì bari gbogbo àwọn ọ̀rọ̀ ipátá gbogbo ẹ̀ wà ń bẹ̀ gbogbo àwọn áójú tẹ̀skìl tó jẹ́ àwọn kẹlímọ̀ tó yẹ pé níta lárúbáwá mọ̀ sí ọ̀rọ̀ náà ni pé ó lè wá lójúpọ̀ mẹ́tẹ̀ẹ̀ta títúmọ̀ rẹ̀ sí níyàtọ̀ ìgbà míì wà tí ó wà lójúpò mẹ́ta títúmọ̀ rẹ̀ ó yàtọ̀ ìgbà míì wà tí ó wà lójúpò méjì títúmọ̀ rẹ̀ kí ni o tí ó yàtọ̀ irú tíbù ní ìsìn àmọ̀ wípé mẹ́tìn ìwòsàn oní tíbù ṣùgbọ́n tí wọ́n fi lè fún ní fátíà yóò di idán tọ́bù idán ní jẹ́bẹ̀ tíbù ìwòsàn so àwọn kẹlímọ́ọ̀tì tabani mọ̀mọ́rasà pẹ̀lú tíra hadi sari tó jẹ́ mọ̀kọ́dínmọ̀ fatil bari àárí ó gba àwọn ọ̀rọ̀ yìí ń bẹ̀ fàbáàlà wọ́n ní anabi sallallahu wọ́n gbé ọmọ wá sí ọ̀dọ̀ rẹ̀ ọmọ kékeré àtà ló gbé ọmọ náà wá òun náà ni umu a ṣàlàyé fún wa wípé umu ismuha kuniyatuha orúkọ rẹ̀ òun náà ni kuniya rẹ̀ ogun afọ anabi sallallahu fa rasulullahi fi anábì sallallahu alaihi wasallam anábì wá gbé ọmọ náà ó gbé sí sàkáání rẹ̀ fàbáàlà aláṣáòbìhì ọmọ náà bá tọ̀ sí anábì sallallahu alaihi wasallam ọmọ náà tọ̀ sí anábì lára fàdáà bímá ìn anábì sallallahu alaihi wasallam anábì wá ní kán bá wọn gbé omi wá fanadọ́hàhú wà lámìyẹ́ tìlùhù ànábì wá fi omi ó fi yán ojú ìtọ̀ yẹn ànábì sallallahu alaihi wasallam ànábì fi omi ó fi yán fa'atba'ahu báwùláhù ànábì wá fi omi náà ó fi ó fi ó fi ó fi lé ó fi ó fi ṣan ìtọ̀ yẹn ó fi ṣàn kúrò ní ara rẹ̀ yà ní ibi tí ìtọ̀ yẹn wà ànábì sallallahu alaihi wasallam ló bu omi sí wàlámiyà sílùú ànábì ò sì fọ́ kò fọ́ ó kàn fomi yán lásán ni ànábì sálàtálá ànábì kan fi omi ó fi wọ́n ojú ibi tí ìtọ́ ọmọ náà wà ní ara ànábì sallallahu alaihi wa alihi wa sallam mọ̀dú tí a lè fún hadithi ní ẹgbẹ́ bí àfáwà àṣẹlìmọ̀ ìhìláàlì ẹgbẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní a lè pè ní bayanu kẹfíyàtò pẹ̀tìhìrì fíyà ní bọ́ọ̀lì síbíà àlàyé tó sọ̀rọ̀ nípa bó láti ṣe ìmọ́ra sọ kúrò níbi ìtọ̀ ọmọdé wọ́n ní bí ìpínlẹ̀ làhá rẹ́rù musamman wọ́n ní ọmọ wọn dárúkọ rẹ̀ fún wa lámì àkùlìtọ̀ àmì ayé lámì ẹ̀kún ẹ̀tọ̀ àmì kú tánlàhù kò tí ì máa jẹ oúnjẹ kò tí ì kúrò ní àrọ̀dìr ẹni tí wọ́n fún ní ọyàn ní sígárìhì nítorí wípé ó sì kéré ní ọjọ́ orí wáyé náà máa kú tuhu alábàn ṣùgbọ́n oúnjẹ tí ń jẹ òun náà ni ọyàn nọ́dọ̀ha gbọ́dọ̀ nọ́dọ̀ha ìtumọ̀ rẹ̀ náà ni russian ma russian kí wọ́n wọ́n omi tí nǹkan wọ́n wà donald gosling wọ́n ní òun yàtọ̀ sí pé ká sọ pé a fẹ́ fọ nǹkan wàlámi yẹtìlù ayé yúkùsùn sọ́bàlìmá yí wàyúdìlìkùhù ànábì ògbó ojú bẹ̀ ó kàn fún mi wọn lásán ni aṣárífún alìjìmọ̀lì ìtumọ̀ àlàyé eléyìí tí ó jẹ́ àkótán àfáàní ìtàdà sọ̀hábà tó rọ̀bí ọlá àyìnbó máa yá tó bí síbi ánìhìn ìlà rọ̀súlì láì sọ̀lọ́láhù àlùmọ̀sọ́lọ̀mà ń dalí lága wọ́n ní àwọn sọ̀hábà ó mọ́ wọn lára ìṣesí náà mọ́ wọn lára pẹ̀lú pé tí wọ́n bá ti bímọ kán máa gbé ọmọ náà wá sí ọ̀dọ̀ ànábì sọ́lọ́láhù àlùmọ̀sọ́lọ̀mà ní yuhannikahum kó lè bá fi tàhmìsì fún wọn àwọn yẹ́ di ìrùlẹ̀hún tàbí tó sàdúrà fún wọn àwùbá àdáhà tàbárùkán bìdùn àìrí àbí kó ṣe wípé lẹ́yìn ìgbà tí ó bá ṣe tàníkì fún wọn tán tí wọ́n ń wá àlùbáríkà ànájì sọ́là sọ́là pẹ̀lú àdúrà tí ó ṣe fún ọmọ náà wàlúmọ́sí ìyá àbò tàbí kó mọ̀tì ẹ̀sọ́ kankan bùjáradì pé ànájì sọ́là sọ́là ń sàn fọwọ́ kan àwọn ọmọ yẹn lásán káfà láhùn bárọ̀kà ó tó fún wọn ní tọ́lọ̀ ọba àlejòlá lè fi jẹ́ kán rí àlùbáríkà pẹ̀lú ìyá ànájì sọ́là lọ́wọ́ àlejò وكان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقا أنا النبي صلى الله عليه وسلم هنا دفن دعجي من وين نيوا فكان يقبل ذلك من أصحابه النبي صلى الله عليه وسلم هنا من بعثه لا دو لا تدع الصحابة كما تدع ما يبع منا يبع له ويحتضن أطفالهم ويجلسهم في حجره رحمة بهم النبي صلى الله عليه وسلم تبع تدع ما يبع منا yóò sì gbé sí iwájú rẹ̀ ní orí ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú wípé ó ṣe àfihàn wípé ànábì sọ́lá sọ́lá ó ní àánú ní ojú ọ̀fi hadha al-hadith nínú hadith tí a kà yìí تخبر آمنة بنت محصان الأسدية أنها أتت بابن لها صغير wọ́n ní sọ̀hàdíyà tí ṣe Àmìnà ọmọ Mihsan al tó gbé ọmọ wá fún ànábì sọ́nà àtọ́nà tó jẹ́ ọmọ tiẹ̀ ọ̀làmì yẹn gbogbo sí ń dẹ́yìn kúrò fi hí àtọ̀ àmọ́ wọ̀nyí tàgá záàdì wọ́n ní ọmọ yìí kò sì sí ìdàgbà débi tí ó ti lè máa jẹ àwọn oúnjẹ tí a mọ̀ tí èèyàn máa ń jẹ fàjìlásà àwọn nàbí sọ́nà sọ́nà ní aṣọ fọlọ́n yẹ ìdá àdìkà sọ́dúnrúhù wọ́n ní ànábì sọ́lá àlọ́sọ́lá pẹ̀lú pé ọmọ yìí tọ̀ sí lásọ kò kó ìfàyín kété bá ànábì sọ́lá sọ́lá kò sí kó wàhálà kankan bá ànábì sọ́lá sọ́lá kò sí tí ọmọ náà dànù kò sí gbé fáwọn yàrá gbá ìwọ́n mọ̀ lọ́mọ̀ sí ẹ̀ láì ẹ̀ ẹ̀ lọ́dọ́lọ́dọ́lọ́dọ́lọ́ ẹ̀ ní wọ́n báyìí wọ́n báyìí kọ́ tó wá ní so wọ́n ti pampasì fún o ìpìlẹ̀ lókè pampasì ní ìgbà náà àbákan náà kò sí láì fi àwọn tí wọ́n gbọ́mọ náà wá kò sì bú wọn bal ma kana minhu illa an talaba ma ìtànà bí sọ́lá sọ́lá kan sọ pé yá ẹfún mi ní omi ẹ̀bá ń bomi wá pàtó bá àlàáfẹ́ òbí yìí wà láyé sílẹ̀ ànábìsẹ̀ wọn omi sí ojú ìtọ̀ ọmọdékùnrin náà ni wà láyé sílẹ̀ ànábì kò fọ ojú bẹ́ẹ̀ kíkì ní hadith àwọn ẹ̀kọ́ tí a lè rí fàjáde nínú hadith yìí tó lè ṣe àlékún àgbọ́yé wa nípa hadith náà alákọ̀ọ́kọ́ حرص الصحابة رضي الله عنهم على تحصيل البركة من الرسول صلى الله عليه وسلم وني ìlákòólé kan àti ìsojúkòkòrò àwọn sọ̀hábà lórí wípé wọ́n wà àlùbáríkà ànábì sallallahu alaihi wa alihi wa sallam látara àdúrà kánábì sallallahu alaihi wa sallam bá ṣe fáwọn ọmọ wọn àti àwọn orípa ànábì sallallahu alaihi wa alihi wa sallam bákan náà àlàyé nípa wípé àlùbáríkà ó ń bẹ ní ara ànábì sallallahu alaihi wa sallam torí ẹni tó bá ní àlùbáríkà nìyẹn máa ṣe tàbárùkù lọ sí ọ̀dọ̀ rẹ̀ bákan náà tàwádùn nàbí sallallahu alaihi wa sallam wa rahmatihi wa rafatihi wọ́n ní adigbọ́yìn náà yìí pé ànábì sallallahu alaihi wa sallam ànábì ó <clears throat> àléèdì wọ́n máa ń lọ bá ànábì sọ́lá sọ́lá débi pé ànábì máa ń bá wọn ṣeré aláyàrú dòkò ànábì kìí sì dá wọn padà báyìí jẹ́dí òdáhùn ànábì máa ń ṣàdúrà fún wọn ni ẹlẹ́ẹ̀kẹrin nàìjíríà ṣùgbọ́n ò lè sọ̀rọ̀ ìrìn lámúyẹ́ta wọn ni arígbọ́ nínú hadith yìí pé ìtọ̀ ọmọ kékeré tí ò tí máa jẹun ẹ̀gbin ẹlẹ́ẹ̀karùn-ún أن نجاسة بول الصغير الذي لم يطعم نجاسة مخففة wọ́n ní ẹ̀rí ìjẹ́ ẹ̀gbin ìtọ̀ ọmọ kékeré tí ò sì máa jẹun nàìjíríà tó mọ̀ kọ̀fọ́fà wọ́n ní ó jẹ́ ẹ̀gbin tí ó fúyẹ́. mùjáde ìkìfà àbínọ́dùsì wọ̀húwọ̀ rọ́ṣùlùmá wọ́n ní ó tó kí a wọ́n omi sí ìtọ̀ ọmọ kékeré tí ó jẹ́ ọkùnrin lédè tí kò tí máa jẹ oúnjẹ ẹlẹ́ẹ̀kejì dẹ̀lílù alàlùfáàrùkì bẹ́ẹ̀nà mọ́sùsí wọ̀lùhùsì wọ́n ní a rí yàtọ̀ láàrin nínú hadithi agbóyé pé yàtọ̀ wà láàrin alọ́dúnfò tó wà fún ìtọ̀ ọmọkùnrin tó jọmọdé wọ̀lùhùsì àti ìtọ̀ ọmọbìnrin tí ó jẹ́ àgbàlagbà ọmọbìnrin tí ọmọbìnrin kékeré tí kò sí ìmọ̀ jẹun bákan náà lélẹ̀ tó ṣe wípé ìṣepákan wọn omi ti ṣùgbọ́n á fọ́ bákan náà anna sọ̀bíyà lẹ̀rí lámìlẹ̀ sàn lẹ́yìn sàkẹ́lúùfà wípé ọmọ kékeré tí ò sí ìmọ̀ jẹun àti ọmọ kékeré lọ́kùnrin àtọmọ kékeré tí ò sí ìmọ̀ jẹun lóbìnrin ìdájọ́ àwọn méjèèjì ó yàtọ̀ síra bákan náà ìdájọ́ tí ó rọ̀ mọ́ náà olùkọ́lẹ̀ alhafiz bari wọ́n ní àfáwà alhafiz ibn hajar al-asqalani inú fatil bari nígbàtí wọ́n ṣàlàyé hadith yìí wọ́n sọ̀rọ̀ nípa ìtọ̀ ọmọ kékeré minha ma huwa raqiq wọ́n ní ó ń bẹ nínú ẹ̀ ilé jẹ́ pé ar-raqiq bákan náà wọ́n sọ wípé iná lùfúnsa alákùbí dùkúrù ní hábìtì náà wọ́n ní ẹ̀mí ẹ̀mí máa ń tètè ń gbé ọmọ kékeré àwọn ọmọ kékeré tó jẹ́ ọkùnrin ẹ̀mí ma ń tètè fà wọn ní gbígbé púpọ̀ ju ọmọ obìnrin lọ fàhásọ láti rúkṣọ ti dùkúrù ní tẹ́sọ̀rọ̀ ti mọ̀ṣàkọ̀ náà ti sọ wípé àwọn ọmọ kékeré tọ́bá jùtọ̀ sí ìrìn àti ìrìnkan wọn omisun torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn máa ń fẹ́ gbé ọmọ ọkùnrin mọ́ra púpọ̀ ju ọmọ obìnrin lọ so kó mọ́ àdí pé gbogbo náà látàmọ́ fọ́ ó tọ̀ báyìí àtúfọ̀ lẹ́yìn ìtẹ́jú ẹni àtúfọ̀ lẹ́yìn ìtẹ́jú olùtọ̀ àtúfọ̀ pé eléyìí ló fa mọ̀ṣákọ́ eléyìí ní àlàyé tí àfọwọ́ Ibn Hajar tí wọ́n ṣe bákan náà àfọwọ́ Ibn Mulakin rahimahullah nínú tíra àwọn àlèrílà wọ́n ni wàhtálàfà fi sírì fi fọ́sìlì bẹ́ẹ̀nà zakari wal unsa ala aqwali kathira wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wáyé lórí pé kí ni ń bẹ nínú ìsòǹpinya láàrin pé ọmọ ọkùnrin kékeré ó tọ̀ síyàn lára àti ọmọ obìnrin kékeré wàhámù àmọ̀ nìyí wọ́n ní eléyìí tí àwọn fẹ́ rí pé ó lóòrì jù òun náà ni ọ̀rọ̀ tí àfọ́ ibnu Májà tí wọ́n sọ nínú súnà ni wọn láti ọ̀dọ̀ Abul Yaman al-Misri Abul Yaman al-Misri ó jẹ́ ìkan náà àwọn tùlábù àfọ́ Imam Shafi'i rahimahumullah qala oni sa'altu Shafi'iyya an hadith an-nabi sallallahu alaihi wasallam yurashu min bawli al alẹ́ rahmatullah nípa hadith anabi sallallahu alaihi wasallam tó sọ wípé ọmọ ọkùnrin kékeré tó bá tọ̀ síyàn lára èyàn wọ omi sí lásán ni wọ́n yẹ pé ọmọbìnrin ní tó jẹ́ ọmọbìnrin kékeré tí ò tí mọ̀ jẹun tó mú ọyàn lọ́wọ́ èyàn ó fọ́ ni wọ́n mọ̀ á ní jẹ̀mí ànúwà àfáwà الإمام الشافعي رحمه الله هو لأن بول الغلام من الماء والطين ó nítorí pé ìtọ̀ ọmọkùnrin kékeré من الماء والطين látara omi àti ẹ̀rẹ̀ ló ti wá àmọ́sá látara omi àti ẹ̀rẹ̀ wa baul jariya ṣùgbọ́n ìtọ̀ ọmọ kékeré obìnrin من اللحم والدم òun wá látara ẹran àti ẹ̀jẹ̀ súnmọ̀tọ̀ wọ́n ṣe àgbàgbè lọ́wọ́ àbúlé ẹ̀mọ́lá lèmítírì fàhíṣá hàí fàhí pé ìdáàsọ ìṣó yìí ọba yìí tó gbọ́ yé kúntù náà àbúlé ẹ̀mọ́lá lèmítírì pé ah

tó náà sí kílé olùgbékà fún ká tó kúrò ń bẹ̀rẹ̀ náà ká bèèrè kí ní yóò yé wa àwọn ni mọ́ bèèrè pé tó ah, yé àbí òye náà bá bèèrè ká ánàkùn ó wá látara yẹ̀pẹ̀ àti ẹ̀rẹ̀ ìtọ̀ ọmọbìnrin ó wá látara ẹran àti ẹ̀jẹ̀ ó lọ gbọ́ yìí o mọ́mù sáfì wá sàlàyé ó ní pé iná lọ ha tájájọ́ ọlọ́run ọba abẹ́dà lámọ̀ kọ́lákọ̀ ádámọ́ kọ́lákọ̀ hàwá min dọ́rìí alṣọ̀fì ìgbà tí ọlọ́run ọba àlítọ́lá dá ádámọ̀ ó dá àwa níbi ẹ̀fọ́n ààrẹ̀ èyí tó kéré jù lọ ẹ̀fọ́n ààrùn ó dáa láti bẹ̀. fàṣọ́ọ̀rọ̀ báwọlù lùgbòlá nínú ìmọ̀ ìwọ̀sí òun ló fà tó fi jẹ́ wípé ìtọ̀ ọmọkùnrin kékeré látara omi àti ẹrẹ̀ ni nítorí pé ádámọ̀ wọ́n dá látara tó ní ẹ̀rọ̀ pọ̀ wàṣọ́ọ̀rọ̀ báwọlù jàríà nínú láhámi ọ̀dàlì ìtọ̀ ọmọ kékeré obìnrin òun wá wá láti ara

ọ̀rọ̀ yìí àbúlé ẹ̀mẹ́ra mísírí àwọn ni wọ́n ṣe fìkáyà ọ̀rọ̀ ni a rí pé ọ̀rọ̀ náà àǹfààní tí ó kún kẹ́kẹ́ ó wà níbẹ̀ ìjọ tó ní ẹ̀bá jòkó tó máa ń ka hadithi yìí ó lè mọ́ ronú lọ sí àwọn dàkọ́ ẹ̀lọ́kàt báyìí kọ́lọ̀n kó bá fa wọ́n ṣe ìyapa ẹni lórí pé ṣé ká ṣe láàrin tọ ọmọdé ọkùnrin àti ọmọdé tó jẹ́ obìnrin ṣùgbọ́n lè tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ òun náà rí pé àátẹ̀ síbi tí hadith tẹ̀ sí òun ló tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ ibi tí hadith tẹ̀ tẹ̀wọ̀n sí òun náà rí pé ìyàtọ̀ ń bẹ láàrin ìtọ̀ ọmọ kékeré ọkùnrin àtọmọ kékeré obìnrin wàhálà mọ́sàbùlẹ̀ ọ̀dàmẹ́rin mẹ́rin mọ̀dáyìí wọ́n wà sí láàrín ṣẹ́ẹ̀kì náà alimam alàgbàrà wọ́n ní eléyìí òun náà ni ibi tí àwọn olùmọ̀ tí wọ́n wí sí nínú gbogbo àwọn màdáyì pátápátá òun náà sì ni sáàdì àfáwà alimam Nasiruddin al-Albani rahimahullah hadithi tí ó tẹ̀lé hadithi yàwó Aisha عن عائشة عون المؤمنين رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم أوتي بصبي فبعد على ثوبه فدعا بماء فأتباعه إياه ولمسلم فأتباعه بوله ولم يسلم وني النبي صلى الله عليه وسلم قل بي وما شكري كوا فدعا النبي فبعد على ثوبه ومن بعد صلى النبي صلى الله عليه وسلم فدعا بماء النبي عليه الصلاة والسلام فأتباعه إياه وفميه وفميه ó fi sọ ìtàn náà àánínú rẹ̀ bá fáwọn mùsùlùmí fàfúgbà àwọn ìgbà ọ̀la wọn ibi tó tọ̀ sí odò omi sí orí ẹ̀ wà láàrin yẹ́ sí ìlú kò sì fọ ibẹ̀ hadith tí ó tẹ̀lé onáà ni hadith àfa àwọn ọmọ mali kọ́lọ́n tó bá yẹn sí wọn ìjà àárọ̀ bí yomi fàbáàlà ìfọ́ ìfàtìmẹ́sì fàzàjára hùn náà fànáà annabi sallallahu alaihi wasallam فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب لماء فأغريق عليه أتدى فوى عن ثم مالك ولن قبع نسوها وني جاء عربي فبال في طائفة المسجد وني أربع وقوك هو هو توسي البيت من المدلاتي هو توسي به فسجره الناس أو جواء جاز هاي هاي هاي ما توسي فنعاه النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وقفوا tọ́jú farabalẹ̀ sọ ìtọ̀ náà tán ọlámọ kọ́dọ̀ báwo náà hù nígbà tó wá pẹ̀ ìtọ̀ náà tán amara nàbí sallallahu alaihi wasallam bìdà lórí mímá anábì sallallahu alaihi wasallam wa ní tó ń gbé ti omi kan wá fa òrí paálí wọn wá da omi náà wọn dà síbi tí arákùnrin náà sí ó tọ̀ sí lẹ́kùnrẹ́rẹ́ mọ̀dó làhàdìsì àwọn àforíta ní fún hadithi bayanu kaifiya ti tafhir al-ardi min al-bawl àlàyé tó ń sọ̀rọ̀ nípa bó láti lè ṣe àfọ̀mọ́ ilẹ̀ tí ìtọ́bá tó bá dà síbẹ̀ àti nínú sídámù rẹ̀ jẹ́ àlàárọ̀ wọ́n wà lùbádárí lẹ̀ ní yẹ́sùrù káàdìyà òun náà ni ẹni pé wípé oko ni ó sábà máa ń gbé pẹ̀lú ìṣẹ́bí ará oko òkú ní ara rẹ̀ torí pé ìṣẹ́ gbé nìyẹn tọ́ ìfọ̀tìmọ̀sì àìnà fi ẹ̀sìn sí apá kan nínú mọ́sálásí wọ́n tọ́ ifá alìkítàtù nínú ṣe ìtọ́sùn ní tọ́ ifá òun náà ni páàtì nǹkan òun náà ni tọ́ ipa zajara nàhárù ọ̀mọ̀nà àbò wọ́n jáde mọ́ tí wọ́n pọ̀ fún àdánù bífátì ìzáàrí mọ́ ọ̀jàmà wọ́n ní ìtíjẹ́ dánù òun náà ni àdánù ìtẹ̀dí ike omi tó tóbi wà láàbì sámọ́ dánù bá nílá ìdàkánà lọ́mọ́ àmọ́ hmm? لا يسمى الذنوب ذنوبا إلا إذا كان مملوءا ماء wọ́n kì í pe zanúù ní zanúù àti tí omi bá kún bẹ̀ eléyìí nínú àwọn àtọ́rọ̀ lọ́gbà tí kí wọ́n àtọ́rọ̀ làrẹ̀ bí ya òní síra kan wà tí ó wà mọ́sọ́sọ́ tó rọ àwọn kan wọ̀nyí sábà lórí ọ̀fẹ́ alera mùjálà ti kékeré àìrán ni wọ́n tó ní títí olóba wà asọ́rọ̀ làrọ̀bíyà títí olóba wà asọ́rọ̀ làrọ̀bíyà ní abi manzo asàlábí òní àfà àti ọkọ̀ tíra náà tó tíra náà dà púpọ̀ yóò jẹ́ sí ẹ̀ ní tabaxu sí mùsùlùmí lóba làrọ̀bíyà sọ́sọ́lá sọ́lámù. àṣẹ́rù fún mi jùmọ̀ ní àlàyé ní àkótán كان الغالب على الأعراب الجفاء والجهل بحدود ما أنزل الله wọ́n ilé tí wọ́pọ̀ jù nínú sí sí àwọn lágbàwọ́ òkun náà ní pé wọ́n fi ṣe nǹkan wọ́n bá ti ẹ̀kú wọ́n ṣe torí pé àìmọ̀kan nípa ìwọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kì sọ́dọ̀ wọn púpọ̀ wọ́n fi hajjal hadith nìtàdún aladani wọ́n ní àdúgbò tá a kà yìí a rí àpèjúwe wípé àwọn lárúbáwá oko wọ́n ní ìṣesí tó ṣe wípé ó lòdì sí àwọn ìṣesí ìkẹ́kọ̀ọ́ ya yìí eléyìí ti àgbò mọ́ àwọn tí wọ́n bá jẹ́ ará àgbòrò àpọ̀lẹ̀dákàlà àwọn ìdíje mẹ́sì dandabarí lábáwọ̀ kò yí wọnú mọ́sálásí ànábì fàkọ́sọ̀dá ìlàjá ní ìlú mẹ́sì ọjọ́ lọ́sà yẹ̀bù wọ́n ní ó bá lọ sí gbogbo ọmọdásí tó bá bẹ̀rẹ̀ ìgbà ń tọ́ ọ̀tá ọ̀rọ̀ mọ̀dá àti pásítọ̀ hàrà ilé ìta àwọn àbí ní mọ̀ púpọ̀ ọlọ́run tó bá rẹ̀ lóṣù wọ́n sọ ọ́hún ìdí ìjẹ́jìrì nà ẹ bá parí mọ́ ọ̀nà ahùn nàbí sàlàsàlà rí tọ́m bí i hàgà jáì nàbí sàlàsàlà wá dáwọn láti pé tó dákẹ́ tẹ́jú farabalẹ̀ tọ̀tán wà lè ha yìí wà tàlímàn lè umma bákan náà ànábì sàlàsàlà ànábì kọ́ńsídà kọ̀ǹdíṣàn tó wà tẹ́ ẹ bá ní kẹ́ ẹ mọ́ jáde mọ́ ní ìsìn báyìí tẹ́ ẹ jáde mọ́ ìtọ̀ yẹn kò ní farabalẹ̀ tọ́ yóò kàn mọ́ pákàkì mọ́ra sí mi èyí tí mo ní kẹ́ lọ gbé pé bá fún omi kan wá tá a dà sí ní ìgbọ́mọ́lá ni pé àwòrán ni o kò ní wà mọ́ sọ̀rọ̀ yóò mọ àwòrán rẹ̀ yóò mọ gbé káàkiri ní mọ́ṣáláṣí دار المفاسد يقدم على جل المصالح فلعل عمر هذا الأعرابي فلعل عمر هذا الأعرابي لو قام من بالي لك الأول فبدل ولي إذا سمع نقول تبا جاي في الأربعة وكوري تبا يقول بوش اللي كان جود أو لكن كان سودي èyí tó súnmọ́ ni pé gbogbo aṣọ rẹ̀ pátá òun lè sọ ìgbà pé bákan náà ọjà níbi akbar nílẹ̀ lọ́sí èyí tó pọ̀ jù nínú mọ́sálásí òun lè sọ ìgbà sí kí ni òun lè dáná fọ́n káàkiri sí wàtàdọ́lọ́rọ́ ìtọ́sí ìtọ́jú yóò sì kó ìnira bára rẹ̀ pẹ̀lú wípé wọ́n ṣe ìtọ̀mọ́ ní lára. fàlámẹ́ntà àlọ́ àrọ̀bí yorùbá nígbàtí lárúbáwá ọmọ yìí tó tọ̀ kan wàzálà kan fún rasulullahi sallallahu alaihi wa sallam min àdìrí mahabi tí ìntánẹ̀tì sallallahu alaihi wa sallam páyà pé ó lè ṣẹlẹ̀ tí ó ti kí ni o tí ẹ̀ ti alágbáwá náà sí ó sí. ثم علم رسول الله صلى الله عليه وسلم الأعرابي منزلة المساجد وأنها بنيت لذكر الله وصلاة وقراءة القرآن wọ́n lẹ́yìn wá àgbà náà alẹ́bí sọ́lọ́lá àlùmọ́ àlùmọ́sọ́lá ó wá kọ́lá lọ́wọ́ ọkọ̀ yìí ó kọ́ lẹ́kọ̀ọ́ ó sàlàyé fún kí ni ipò tí mọ́sálásí wà nínú ẹ̀sìn ìpè mọ́sálásí o bóníyà tìlìkìlì là wọ́n kọ́ látara kámọ̀ ṣùnà tí ọlọ́run ọba صلاة وقراءة القرآن أمر فيهم به أمر كقرآن ثم أمر أصحابه بالرفق وبين له أنهم ميسرون لا معسرون النبي صلى الله عليه وآله وسلم وصل يسوع وصحابة رسول لك لجوا بكنا الله أبا عليك ولا أدوا بليلة يوم في أدفاوه يتن يوم هو ابن أداوه تجو الحديث àwọn tí a lè gbọ́ nínú hadith yìí tí ó ibi tí àgbọ́yé ẹ̀sìn wa mọ́ nàìjíríà sátún bọ́ọ̀lù ẹgbẹ́ ìjẹ́gbẹ́ ìtọ̀ mọ̀dáàlì tàbí ìjìmá ilé mùsùlùmí ilé àpamọ́pọ̀ àwọn mùsùlùmí ni ìfìrọ́mù mọ́sáàjì kámọ̀ sí àpọ́lé mọ́sálásí pọ̀tẹ̀sí ha alìkọ̀ọ̀rọ̀ bákan náà ogun tó bá lè jẹ́ ìdọ̀tí nínú mọ́sálásí kámọ̀ sálápàá ń tètè lórí bí òṣèlú mọ́ sí ń bẹ̀ ẹlòmíì tẹ́ bá ní yóò ní tó ló ń jẹ bisikíìtì síbẹ̀ ni nígbà tí ní tó ló ń jẹ bisikíìtì ẹ̀sìn àwọn tó lóun lọ bá mọ́sálásí ẹ̀sìn àwọn tó dé tó jẹ bisikíìtì ń bẹ̀ náà torí tó dábàá mọ́sálásí dáadáa ni so yorùbá gan àwọn tó sọ pé tó bá gbálẹ̀ ní ilẹ̀ mọ́ mọ́ fún so kágbánú mọ́sálásí ìjọsìn ni kò sì í sọ̀rọ̀ yẹn kó jẹ́ pé ó dìgbà tó bá yẹ káwọn aláàbọ̀ sí mọ́sálásí kó tó jẹ pé àwọn náà láti fún mi lágbà tá a bá ti fẹ́ gbá mọ́sálásí tágbà yìí pé ìjọsìn ọlọ́wọ́ bá ní àmọ́ ń ṣe là ń ṣe àrísí ibi jáde kéèyàn ṣe pẹ̀lẹ́ pẹ̀lú aláìlẹ̀kan ó ni bí má yà sáájú ilé ká sì kọ́ aláìlẹ̀kan lẹ́kọ̀ọ́ nípa nǹkan tó bá ṣe àìmọ̀kan rẹ̀ tàbí nǹkan tó bá ní bùkátà sí bìnnì ṣọ́sínà ní jẹ́rìí sàánù ká kọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀nà tó dáa láì fi wípé a lé lé lórí tàbí pé a mú nǹkan ní gbogbo fún bákan al-ihtiraz anil-najasat kéèyàn sọ́ra pé kúrò níbi ẹ̀gbin lọ́lọ́kùn òjọ̀kan anna sahabata kanu fuqaha ya'lamuna an-najasat al-bawl wa hurumat al-masajid wọ́n ní nínú hadithi agbọ́yé bẹ̀rẹ̀ pé àwọn tàbí àfẹ́ẹ̀sì ni ni lọ fi jágbe mọ́ ẹni ẹgbẹ́ ah ewé ló ń ṣe bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. àbẹ́bí sọ́lá sára sọ pé pẹ́ẹ́sì sùúrù ẹjọ́ farabalẹ̀ ọ̀tọ̀ kára rẹ̀ sílẹ̀. bákan náà tẹ̀síhìrì hàr tẹ̀síhìrì hàr yẹkùnú bí sọ́bì mọ́ àléhà dúnà hàfíhà wọ́n ní ilẹ̀ tí wọ́n tọ̀ sí àyè tí wọ́n tọ̀ sí yálà ní mọ́sálásí ni o àbí ìta mọ́sálásí tó bá jẹ́ house to ìta àfilé mọ́ náà nìta da omi sí dúnà áfíríkà wọn sọ yí pé kí a ń bẹ ilẹ̀ yẹn ya ó ti tọ̀ sílẹ̀ ó yá ẹlọ́gbú sọ́fẹ̀lì wá kẹwàá ti sọ́fẹ̀lì bọ inú yẹ̀pẹ̀ mọ́sálásí kẹwàá họ ìtọ̀ yẹn kẹhọ́ kúrò bẹ̀ ilé àwọn hànàfíà lọ sọ bẹ́ẹ̀ àwọn hànàfíà kọ́rù dì fàfù àwọn onífẹ́ rárá o á jẹ́ ilẹ̀ yẹn á ti sọ́fẹ̀ tó bá ti bọ̀ báyìí tó wà gbé ìwọ̀n rẹ̀ ó lọ sọ sọ̀rọ̀ yẹn síta wọ́n ẹ̀sẹ̀ wá da òun sí eléyìí kò lọ pẹ̀lú ẹ̀rí kò lọ pẹ̀lú ẹ̀rí ní tó lọ pẹ̀lú ẹ̀rí náà ní tó tọ́ ní orí tí wọ́n tọ̀ sí. àwọn mọ́sálásí rẹ̀ kì í ṣe mọ́sálásí tó ń bà látò o ìjà mọ́sálásí tí wọ́n lẹ káyìí sí o ó ti yé mọ́sálásí tí wọ́n tọ̀ sí lọ́nà ní pẹ̀lú mọ́sálásí tí wọ́n tọ̀ sí lọ́nà mi rò pé àrọ́ bí kan ní wá níbi tó wà tó ṣùgbọ́n láti àwọn yìí tó pọ̀ sí ẹ lè mọ́ so ṣùgbọ́n tá a bá rí pé àwọn ọmọ ìṣeré bóyá ó sùn so ó tọ̀ so káàbùrù sí káàbùrù ọkùnrin káàbùrù àìsàn ìgbàlẹ̀ so kì í ṣe pé ká fọ́ táì àgbàgbé abẹ́ ilé yìí kì í jẹ̀wáàzù nìkan ara nìkanì ìgbàláàyè rí pé káàkó ẹni tó bá ṣe kúkú díẹ̀ káàkó bí ṣàbúrọ̀ tí láàyè nígbà tí olùmọ̀ gan bá ń bẹ ń bẹ àlẹ́sọ́lá sáwọn ń bẹ àwọn sàbílẹ̀ ṣe nǹkan nùmú ká wọn sọ wípé à nígbà táwọn ní ìtura ń bí ẹmọ́jà sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ànábì sọ́lá sọ́lá ó padà wá pé àfáwọn sọ abá tó kéré kì í sí pánàbì sọ́lá sọ́lá ò rí pé mú káàrù ní kó ṣe káàrù ṣùgbọ́n ànábì sọ́lá sọ́lá ànábì mọ̀ nǹkan sí àwọn ọmọ ìtọ́wọ́sọ̀ sí láì lọ yorùbá ìjọ domi sí tèmi ìlú oníbẹ̀ nìkan ìdúró domi sí ọ̀pọ̀ inú mo so eléyìí tánà bí sọlá sọlá tánà bí gbọ́yé bákan náà wọ́n ní hadithi ìpìlẹ̀ kan ló jẹ́ nínú àìkọ́ìdà tó màrúfa nínú àwọn kọ́ìdà tí a mọ̀ tó gbajúmọ̀ wípé dákùrù àádọ́mì lọ́sọ̀dà sẹ́yìn bí ayé sáré ìmọ̀ aburú méjì èyí tó bá wà lẹ́sà òun láti fi lè òun la máa mú bákan náà torí wípé ìyáàmì ọ̀hún la ojú rẹ̀ tó bá lọ ọmọ lágbára ẹ̀ ní ìsìnká làkọ́tọ̀ àbáwọláwú wọ̀tọ̀dọ̀rọ̀ làkọ́tọ̀ àbáwọlówú wọ̀tọ̀dọ̀rọ̀ ìtọ́ lágbára yẹn yóò sì mọ́ yóò sì tó ìnira báwọn. وأيضا يتوسع المكان الذي تصيبه النجاسة ibi tí ẹ̀gbẹ́ kò kàn nínú mọ́tàláṣí yóò kọjá òdo tó bẹ̀rẹ̀ sí tí ó tọ̀ sí ìrìnà lọ. àlùmọ́dára ìlà ìdájọ́ ti nàjà àṣà kásọ̀ lápá ń tètè láti mú ẹ̀gbẹ́ kúrò ní gbogbo ìgbà tí ó bá ti wáyé. bákan náà wà fi àná rí ha wà ṣàmù láti fi yáàdì sí tẹ̀síhìrì àpò wọ́n ní àrígbọ́yé ń bẹ̀ yí pé atẹ́gùn àti òun látẹ̀sí à kò tó fi tẹ̀sí àmì láti mọ ilẹ̀ tí wọ́n bá tọ̀ sí. bákan náà أن مباركة المباركة الإيمان والمجالس العلم واحتذاء ذلك بسبب الجفاء والجهل. ìmọ̀mọ̀ ọ̀nà ọjọ́kùú síjòkó mímọ̀ tàbí ìmọ̀ takété ìmọ̀ jìnà sí àwọn olùmọ̀ ẹ̀sìn kò sí nǹkan míì tí máa ń fà ju kí ni lọ ju jàpá àgọ̀ àti àìmọ̀kan onímọ̀ jẹ́ kí ìrún takété báyìí gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ́ sójú kòkòrò látàlẹ́ fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ní gbogbo orí jíjòkó ẹ̀sìn bá wà kí ìmọ̀ rò síbẹ̀ eléyìí àǹfààní tó pọ̀ òní ó sèyàn ìmọ̀ yóò sèyàn láǹfààní láyé ó sèyàn láǹfààní nínú sáré ó sèyàn láǹfààní lọ́jọ́ ìgbà ìkíyàmù lọ́jọ́ ìgbà ìkíyàmù àwọn èèyàn fún àtàmọ̀ rí tánàbí sọ́lá sọ́lá ń sọ fún wa tí àwọn ọ̀sẹ́ni tí ò bá mọ orúkọ láti ojú ìlú ìsìlá yìí ànábì sọ́lá sọ́lá ní ẹni tí máa ń tọrọ kò ní sẹ́ni ìgbà ká fún ìlọ́wọ́ kótà mọ tọrọ jẹ mọ tọrọ jẹ ń tẹ̀lé iṣẹ́ kí lọ́ọ́ lè kò ní sẹ́yìn lọ́ọ́ lọ wájú ọ̀rọ̀ ìṣàmù àdájú ni yàtì ìyá ọmọ ìṣìyàmù wọlé ìṣàlá wájú ìní mùsùlùmí àdájú ni yóò wájú ọ̀rọ̀ ìṣìyàmù ẹran kankan òní gbogbo èèmù ní àdúgbò ṣé àmọ́ fẹ́ẹ́ ní gbogbo àdí ìfìyà nígbà tó àlàyé tó bá ti rẹ́ni tí ewu ń sí ọjọ́ ìgbà ìjábọ owó òfin mẹ́ẹ̀kan máa béèrè wọn pé ẹ̀rọ kí ló ti ṣe ilé ìgbọ̀nlẹ́ ẹran lójú ṣé yóò tún béèrè yóò béèrè ó lè béèrè lórí pé ó ṣe kí ni o ó ti gbọ́ ó ti kà á ó ti wọ́n ti sọ níjẹ̀ pé ànábì sọ báyìí so ara àǹfààní ìlọ ọmọ jókòó sí jókòó mímọ́ ara àǹfààní ìmọ̀ wà pẹ̀lú àwọn olùmọ̀ ònìyẹn kọlọ̀mọ̀ àlùfẹ́lá ló ṣe ìtàn wà pẹ̀lú àwọn olùmọ̀ àti ìmọ̀ bọ́ àti tó ṣe náà lọ́sẹ̀ rẹ̀ àti ìyẹ̀wò ìrámọ́sí ọ̀ṣọ́lọ̀ wà fún mi. bákan náà tẹ̀tẹ̀fẹ́ ìlà àrùn mẹ́ta ìkúrò tí mo ká sára ti lọ àríyá afẹ́dà ọmọ ilẹ̀ tí ẹ̀gbìn wà bẹ̀ kò sí ìtọ́jú ìdájú pé ká bu omi tó pọ̀ ká bù sí samahatu kọ́lì nàbí sọ́là sọ́là wọ́n ní a rí wípé anábì sọ́là sọ́là ó jẹ́ ẹni tí ìwà rẹ̀ tí ó dáa púpọ̀ wọ́n sí àtúntò tòbí bákan náà àyà rẹ̀ fẹ́ẹ̀ bákan náà nítorí wípé ìtàlẹ́bí sọ́làsọ́là ń ṣe ń jọ náà níparí hadith yẹn lábọ́ ọkùnrin yẹn sọ wípé Allahumma irhamni wa Muhammadan wa la tarham ma'ana ahada ọkùnrin sọ bẹ́ẹ̀ onídọ̀ ọlọ́run Allahumma ìdọ̀ wa Muhammadan kẹ́ ànábì náà wàlá tẹrẹhàm náà ná àhàdáhùn lẹ́yìn àwọn méjèèjì lọ́pọ̀ kẹ èmi yẹn. Fọ́kọ́ ọlọ́pàá òun ọ̀sán ní àìsàn láàrin láàrin ọ̀sán náà. Àlejò àwọn ẹni àjàǹtà wá sí à. Àjàǹtà wá sí à. Ìfẹ́ ọlọ́run ọba tó fẹ̀. Ẹ́ ó dẹ̀ kàn báyẹ̀ lórí èméjì péré èmi àti ẹ. Àlejò sọ́lá sọ́lá tó kọ̀ lẹ́kùn. Àlejò tó kọ̀ lẹ́kùn ìtọ̀ àjọsọ wá sí ìtẹ́ ọlọ́run bá fẹ́ bó ti wá fẹ́ tó owó á ti há tó rẹ̀ lórí èmi lórí èmi ìwọ àti èmi tó kọ́lọ̀ mọ́ kẹ́ ẹ̀rì tẹ̀tẹ̀ wọn mùsùlùmí ti àjọ àgbà àwọn tí wọ́n kọ̀ fún ọ ìṣe yìí pé wọ́n ń láì sí pé wọ́n kó ìlà rẹ̀ ṣùgbọ́n ìṣèlú tó ṣe yẹn ó jẹ́ ìṣèlú tí ó jọ lójú púpọ̀ bákan náà máa ń fàtọ̀rọ̀ sórí láì sílẹ̀ àmọ́ bìtọ̀bá ìrìnbáṣà wà máa yìí sí ẹ̀sọ̀ ànábì sọ́lá sọ́lá ó understand the condition àwọn ala aláàtì ìtìláàtì àtìnà pẹ̀lú bí wọ́n ti jẹ́ omi ìrànràn sí nínú ẹ̀yà ànábì understand àfọwà mi abẹ́lẹ̀ ọ̀bà sọ̀tàn ọ̀sára ilé ti àkàní alẹ́ ìfọ́nà ọ̀bà sọ̀tàn láti ó fi sínú mizan àfọ̀nà ti ẹni tó sọ àtẹ̀lẹ̀ tí ó bọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته